ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ̀n àjíire bí ọ̀dẹ̀ òdùn bí ṣe lè yín dùn tí mo níròyìn ló ń kí yín pé ẹ kú òwúrọ̀ o bẹ́ẹ̀ ni kádé ó pẹ́ lórí ìlà àkọ́bọ̀ aláyé kára ó le ní tàwọn òdù yìí ẹ ń bẹ̀ wọ̀n ni gbogbo àwọn ará gbogbo yòókù tí mo níròyìn mo ti dìde lónìí èmi ò máa ṣọgbọ́n mo kí gbogbo ọ̀jọ̀gbọ́n onílàákàyè mo ṣèbá gbogbo ajúnilọ pátápátá o mo ṣèbá ọmọdé pẹ̀lú àgbàlagbà ojúmọ́ ìní tó mọ́ wa á sàn wá sówó á sàn wá sọmọ á sàn wá sí àìkú eléyìí ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ nítorí lọ́tún lọ́tún báyìí ṣe bóun lọ́jọ́ yọ ò lọ́tún lọ́tún báyìí ṣe bóun lòórùn ràn lọ́tún lọ́tún ní tèmi àti tiyín lọ́jọ́ gbogbo. mo kí gbogbo ọmọ káàárọ̀ òdìrè gbogbo ọmọ odù tó dá ìwà nílé lóko lọ́dẹ̀dẹ̀ àti ní gbogbo ibi tí atẹ́gùn yìí fẹ́ dé. láàyè káàyè tẹ̀lé wa mo kí yín o wàá gbà á ládùúrà lónìí pé ìjáde àti ìwọlé ẹnì kọ̀ọ̀kan wa lónìí kò ní mú ìnira dání o a ò ní rìnrìn àjò àlọ ìdè àrìnà kóre àfòyà ibi lónìí o láṣẹ Ọlọ́run èrè lobìnrin jẹ lábọ̀ ọjà èrè ní tèmi àti tiyín lónìí àti lọ́jọ́ gbogbo ẹ ṣàmì kẹgbẹtọ àmì mi.